والصلاة على المختار سيدنا المصطفى يمكن فشلنا بالوطن فضل خلقنا يمشي على المسجد وأدبا مهجرا وهو وهو أيدي من سلام مهجرا أعوذ بالله من الشيطان أعوذ بالله من الشيطان الرجيم لقد

قال لا ولو الموت إن كان مصيبتها إلا ما كتب الله لنا وأولانا وعلى الله فتوكل فاستغفر لهم ما إن

بالله والرسول ولا يأتون الصلاة ولا يصلون إلا وهم سالمون فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة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 Ṣáwọ̀ ọ̀nà tẹ̀síwájú ní àbàdí bàbá bọ̀ nínú ara ilé kan níbi ọgọ́ta nínú ìlúwà ilé nígbà sọ̀rọ̀ ìwà náà ara ìpáyà sáà ìjọba ìkọwọ́ náà. وعطلنا وعطلنا كل وعطلنا السنين كنت دعوة وعطلنا الشيطان فدعوه وعطلنا الشيطان قال لك الله الرحيم قال يا رب أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الله تعالى تبعد عن أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتذهب أنفسهم وهم كافرون لنا ẹ̀rọ lórí àyà yìí ṣùgbọ́n àti ìwọ̀tọ́ ẹ̀ dáadáa àti orúkún ní títẹ́ ìrìnlẹ̀ láti wọlé sílẹ̀. Olùgbé àsìkò tààlẹ́lẹ̀ ẹ̀rọ lórí àyà náà ọjọ́ ìlọ́pàá ló fi lè jẹ́ pé afẹ́ pátó bẹ̀rẹ̀ láàrín nítorí ìjọba ọmọ àti oṣù ọ̀kalẹ̀. Lẹ́yìn tí ọwọ́ ọba àdìjìlọ bá ti sọ díẹ̀ nínú àwọn ìṣe orí tàbí nínú ìṣe orí àwọn ìṣẹ́lẹ̀ Tọ́lọ́mọ bá ti sọ fún àmì Bákan náà ti sọ wa pẹ̀lú àlàyé. Díẹ̀ nínú ìṣòro àwọn ọ̀nà àwọn ìjọba wá ń pè mọ́ bẹ tó lè jẹ́ kí iye méjì kó mọ́ ọ̀nà bẹ nínú ọ̀nà mùsùlùmí tó lè máa da àwọn onígbàgbọ́ òdodo náà wípé ṣèkọ́ta ọlọ́mọ àwọn olùdásíkì àtàwọn òbí káàkiri náà èyí tí wọ́n ṣe tó a máa sọ pé ìrànlọ́ ọ̀rọ̀rọ̀ èyàn nìkakọ́ wọ́n fẹ́ yàwó àwọn obìnrin wọn wọ́n fi ń ṣoyún wọ́n ti bẹ̀yìn lọ́pàá wọ́n wá àwọn ọmọ láwòlè a sì lè rí àwọn tí ó jẹ́ ní ọlọ́rọ̀ tó ṣe wípé yóò kù díẹ̀ káàtó fún wọn nípa jíjẹ àti mímu nípa nílẹ̀ nílò. Kódà ọmọ bíbí ó lè máa rọrùn fún wọn láti nínú àfẹ́wọ́ ìlànà. Irú rẹ̀ ní ṣe àtọ́júwá Zakaria, Alayhi Salam, nínú Súrọ́pù Mariam tí ń ṣe ojúwà ẹlẹ́ẹ̀kọ́kàndínlógún nínú àgbàmù tí sílẹ̀tì lọ́yà ìrọ̀lá ìpín láti bẹ̀rẹ̀ ṣúra náà kọ́lọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ ní ọwọ́ àti ìwọ̀n kàríyà lẹ́ni tó ti dàgbà gbogbo torí rẹ̀ ti ṣẹ́jú orú ní tẹ̀sán fún àkọ́rọ̀ ọlọ́dọ̀ọ́lọ́ àwọn ìrírí ti wọn ọlọ́run ní ذكر ربك وربك عائلة حتى Ẹlẹ́gbẹ̀rẹ̀ ìmọ̀ sí ìgbẹ́ olúwa ẹgbẹ́ olúfin rẹ̀ jẹ́ Zakaria nígbà tí Zakaria mẹ́gbà tó ń pe ọgbà ní olúwa rẹ̀ ní ìjà alùpọ̀ ìjà ìpe ẹgbẹ́ tàbí ìpè kẹ́lẹ́kẹ́lẹ́ tàbí ìpè ìkọ̀kọ̀. Àwọn àfáà ní àtìwà tẹ̀lẹ̀kẹ̀ríyà òru ní máa jí. Lẹ́ni tí ó máa ṣe tí ó máa pe olúwa rẹ̀ jẹ́ẹ́jẹ́ lóòrùn àwọn ìrìnà tó sùn lò ní gbogbo ìwẹ̀. apákejì nínú àwọn àpá tí ṣàlàyé pé kí ni ìdí tí ní pọ̀lọ́ jẹ́ ọjọ́ sí ìrìnàjò ọlọ́run lóhùn ara gbókùnlẹ̀ jẹ́gbẹ́ inú sọ́ọ̀rì làárọ̀ síra ẹlẹ́ẹ̀kejì nínú àdùkù áàmì ọlọ́run ọba àdéjọ láti sọ fún wa tẹ́lẹ̀ Títa alábẹ́ẹ̀kì òun gbogbo wọn bá kàtàkì ọ̀gbọ́n àjùmọ̀ ìyá jáde. إنه لا يحب المعتدين سورة 7 آية 55 ودعوا ربكم تضرعا وخفيا Ẹ máa fi ọlọ́run ọba ní ìsàlọ̀gbó ní ẹni tó ń pa lójú ìyẹnẹ tí bẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀. Wà fún ìyá sáà àti ní jẹ́ ìjẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ wá sí lọ́dún làárọ̀ iná ló fi sí adájọ́ náà tẹ̀rí ẹ láàyò ìlú ìwọ̀n ọjà bí onígbẹ̀ta àwọn olùkọjá adájọ́lé ìwọ̀n ń gbé sọ ilé ìdájà alága ìbáraẹni àti فإني قريب أجيب دعوة داعي إذا دعاني من سورة البقرة آية يدل يوعى Ọlọ́run ìgbà sáàlẹ̀ ìgbà ìgbàmí tí àwọn ẹgbùn ní bá bèèrè lọ́wọ́ ọ̀rẹ́ àti nípa mi. Inú ní ọ̀rẹ́ mùsùlùmí ò ní kò káàkà ní tó lè gbogbo ẹ̀mọ̀lẹ́ kó wá lọ fún orí àpáta ló pè ní ọ̀pọ̀ ọ̀fẹ́ lọ sí ọ̀fẹ́ tó wá ní àdúgbò tó máa rárá. Mo tún mọ́ wọn ní ápù ìwà rí ní àṣà ọ̀rọ̀ òjìbù àárín àwọn adáwùjọ òjìbù nígbà tí wọ́n pè. Torí náà, فَيَسْتَجِيبُوا لِلَّذِينَ لَمْ يُؤْمِنُوا وَلْيُؤْمِنُوا بِكَ لِيَقُولُوا عَلَّهُمْ يَشْهَدُونَ Sọ́lá ń káwà Mùsùlùmí, pé tàbá ń ké kọlọ kíké táàrí ní kìí ṣe tàríwó ìṣòro rárá. Àwọn tọ́rọ òye nínú àwọn ọ̀dọ́ inú Mùsùlùmí náà lọ kọ́ ṣe àjòjì nígbà tí wọ́n bá wọn obìnrin jọ ọlá ọjọ́ àwọn ìlú àkàkàrò ọlọ́run ọ̀nà yí àtàlà aláwà ní hajj táàṣẹ làbá ìgbàgbọ̀ ìgbà lábẹ́kùn òníkàkà ìwó fẹ́ láti kó máa wí jẹ jẹ́jẹ́ náà ní làbẹ́ ìgbàgbọ̀ ìgbàgbọ̀ ìgbàgbọ̀ ìgbàgbọ̀ إن الحمد لله لا إله إلا الله سبحانه وتعالى Òmùsùnmí òṣèlú bàbà tí ó rẹ ẹ̀kọ́ yẹn kò sí nínú ẹ̀kọ́ láti fa àdúrà tí àwọn obìnrin àwọn ọmọ ọmọ ẹ̀kọ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ kò bá ẹ̀kọ́ kó ní kọ́ ilé kọ̀rí ìgbèrò bá rẹwó ìgbó wà náà ọ̀rẹ́ mọ́ ma sáájú tó tó sọ ṣùgbọ́n mo fẹ́ kó wí àmọ́kè tó ní ẹnu lọ́pọ̀ àárọ̀ ní ẹ̀mú lóró rọ́pù bàtà pẹ̀lú ọ̀rọ̀ àìwà tó ìyàtà nírẹ̀lẹ̀ wà kò níyàtà ní jẹ́jẹ́ Ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀mí ẹ̀mí kí ọ̀rọ̀ ìwà

Sura 7, Ayah 205. Ìgbà àti máa nínú Sura ilẹ̀ ìpìtì tó bá ní ká. واذكر ربك في نفسك تضرعا وخيفة ركوعا وخيفة وذمة من القول بالخروج والآثار ولا تكن ọlọ́rin wọ́n kò rọ́pù pátá máa ń tí olúwa rẹ̀ tó lẹ́wọ́ máa tẹ̀lé aláàbò tó mẹ́kò ẹgbẹ̀rún olùgbàlá Sura 7 Aya 25 Sura 7 Sura 7 tó wá fẹ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ 5 Ìjọba wọn tó ń sọ̀rọ̀ lórí wọ́n ẹ̀rọ rẹ̀. Ó ní wọ́n kú rọ́pù pátá sí Mẹ́sìkà máa rántí olúwa ẹ̀nú ẹ̀mí rẹ̀ nínú ọkàn rẹ̀ tàdọ̀wó hàn ní tìrẹ̀lẹ̀ tẹ́ra rẹ̀ wájú ọlọ ń ṣe gbèrágá wájú ọlọ wà sí ìpàtà àti ní ti bẹ̀rù nípayà àbẹ̀rù ọlọ́pọ̀jẹ́ tó ń bẹ̀

ààyà sírì lọ́pọ̀ tí ó mọ́ ààyà lẹ́kẹ̀ẹ́ta dé ìgbìnà ẹ̀dárọ́pà onígá àìyà nígbàtà àti àti olúwa rẹ̀ ṣe ìrẹ́ẹ̀ẹ́ ó ń sọ̀rọ̀ jáde etí ara rẹ̀ ń gbọ́ àmọ́kèrè sáríwó tó jẹ́ lómi lọ́wọ́ tẹ̀síwájú ọ̀rọ̀ ọ̀rọ̀ orí rẹ̀ olúwa mi ìní dájúdájú èmi wà lábẹ̀rẹ̀ àádọ́mọ̀ èmi egungun mi kọ́lẹ̀ lẹ́gbọ́n ti dàgbà my bones are weak egungun mi kọ́lẹ̀ wà dápàdà ọ́ ṣùṣẹ́ ìgbà orí ti sẹ́kù ewu yẹn pé ewu ti gba gbogbo orí òun ó ti di funfun látara kíni látara ọjọ́ wọlé. Ṣàkíyà mọ́rún olúwa mi lámà ákùnrin láàrínkà ṣàkíyà. Àjọ́ àmì sí ṣe yí, wọ́n mọ̀ pé òun dájọ́ àkùn sí nípa lórí àgbà pẹ̀lú oúnjẹ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ ó sì páyọ̀ ọlọ́run kó rẹ̀ wò rẹ̀ lẹ̀ ẹ̀kọ́ wa sí tó pọ̀ nínú ayẹyẹ ọ̀kan yẹn ó ṣe bẹ̀ lọ́n tó ní nígbà pé kò kò bí mọ kò lọ bí olúwa gbogbo àwọn àjẹ́ tí wọ́n ti lè bí mọ ìyàwó mi pàmì pàmì pàwọn àwọn ojú tí wọ́n ìyàwó mi tó lólójú pàmì pọ̀ kò sọ lẹ́nu. mùsùlùmí a ní ẹ̀kọ́ a níwé tí ń bọ́ wa sọ́nà òun la gbọ́dọ̀ máa ń kà òun la gbọ́dọ̀ máa ń tẹ̀lé àwọn tó ń ṣe nǹkan tí ò kọ́ wa olúwa ẹ àwọn ṣólé wa àwọn ìjẹ́lé wa tí ò jẹ́ ọmọdé láti pa gbogbo wọn lápárun ta ló sọ fún ọ bó ṣe tó dìdì ọmọdé ta ló sọ bá jẹ́

láti ìjọba lẹ́yìn òsì bímọ ogun tí ó bá mi gbọ́mọ yẹn jó tọ́lọ bá ṣe tán tó fẹ́ ìyàn lọ́mọ pé lọ́pẹ́ tó ti mọ̀ lọ́wọ́ tó ti bí ọmọ yẹn, ló kà tó ti wọ́n yẹn dáadáa tó

wàhánà àbùmù méjì egun ti gbó egun ó ti kọ́lẹ̀ wáṣíta àìlà ọ̀ ṣùṣẹ́ ìlà orí ti tẹ́jú ewu ewu ti gbọ́ pé òun ọkú dàgbà Mọ̀rọ̀kọ́díé nípàlẹ̀ ó ní wàkánà ti mọ̀rọ̀ àti ààkírọ̀ ìyàwó òun ti ṣe ó ti yàtọ̀. ó ti yàgàn àgbàníyàwó òfin ẹ̀kọ́ nìyẹn bá mùsùlùmí ipò rẹ̀ ẹgbẹ́ tó sọ fún ìdí fọ́nà gẹ́gbọ́ sí àwọn ìrìn o wọ́n là ń ákùn bí jùlọ áfíríkà rọ́bì ṣàkíyàn ní ọmọ tí ń sọ̀rọ̀ ìdíje láì ṣe pé mò ń bẹ̀rù àwọn ará alé mi àwọn èèyàn mi ní ìgbà sí láyé náà láì sí mọ́ ní ìpáyà lé wọn lórí àwọn àpá ní ìpáyà rẹ̀ ní pé pàtí yóò mọ̀ sọ àwọn èèyàn sọ́nà tó ń bá kú tán tó mọ̀ bá láwọlé lórí láti ọ̀nà ni olóbi sọ wípé nínú àdúrà rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ ọmọ ó ní ní ìlàdú làwà ní ìyá fún mi níwájú ìsinmi lọ́mọ àrólé kan yàrísù ní tí ó jogún ní ya ní tí ó fi jogún ìdílé yàákò kí ni Zakaria ní tí wọ́n bẹ́ẹ̀ jogún lẹ́lúkà torí pé ìdáná bí ọlọ́run yẹ òṣìṣẹ́ òde bẹ́ẹ̀ ẹ̀yọ́ bàbá mi bàná bí ọlọ́run ni a lè lọ bó bẹ́ẹ̀ bí òní bẹ́ẹ̀ bí kéèyàn máa tẹ̀lé ìyá máa kéèyàn máa fi yí kéèyàn máa fi ọ̀tọ̀ fún lọ kéèyàn máa fi lọ gbogbo àwọn ọmọ bàbá náà ò fẹ́ kéèyàn ní ìlú tí a lè máa yẹ olùkọ́ ní kéèyàn máa lè ó lọ ẹ̀ lọ́nà. Bẹ́ẹ̀ bá ṣe ìyàn sí máa ṣe ọlọ́run sí àti bó ṣe súnmọ́ máa ṣe ìrọ̀kọ́ tó oòrùn yóò sì jẹ́ ọ̀rẹ́ ọlọ́run bí ẹ̀sùn ìgbàlódé lọ́dọ̀ ọlọ́run. Ìwádìí ọlọ́run, ààbà ìsìyà ọmọ ìlàjì náà, ilé من أهل المعقول لو ما يكون إلى يعقول Kí ló bẹ́ jẹ lógún ìdílé Yáàkù? Ìdílé Yáàkù, àwọn ànábì ọlọ́run pọ̀ ń bẹ́ èmi, èjì, tí a lọ́pàá mọ̀ títà òwérítà àti zàbúrọ́ zàbúrá méjèèjì yẹn ti ṣáájú zakariya sòhúfì ìbẹ̀rọ̀ rìn tọ́lọ̀ ọba yọmọ tó ọ̀pẹ̀lẹ̀ ààlá ìnà ààlá láti ìṣòro èrè òòlà ilé ìta àṣàlàyé ìfẹ́ náà orílẹ̀ ewé tíra orí ewé ni wọ́n sòfúnfì ìbẹ̀rọ̀ yìí náà àwọn olówó tí àbábá ní Ibrahim wà múúta ìgbà múúta afúnmúta ní síra onítàwọ̀rẹ́ta àtọ̀rọ̀ díẹ̀ nípa ìṣẹ̀sí ìlọ́dún afúnjá ní ìgbàkúrò ìgbàkúrò afúnjá àwọn gbogbo ìdílé láàrín ìrìn torí pé àlẹ́bí wa yá ogun ma méjìlá onáńtẹ́lẹ̀ ìrọ́rùn àgbógbè Israẹli ìrọ̀rùn yìí ìlú rẹ̀ ní pé ó lè àgbòlá ìrọ̀rùn dáadáa. Bàbá wo ló ṣáàtò lè bá kọ́rọ̀ nígbà tí ìbá gbàgbé tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ nípa أم كنتم شهداء ما قرأ ما شاء الله أم كنتم شهداء نظر لا تعبدون بعد قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلهنا Ọlọ́run ní Amù náà, Ṣúra 2, 133, ìbẹ̀lú ọ̀bẹ̀lú. ṣàlàyé ogún ìgbẹ̀ ya ìrìnlẹ̀ lọ́lọ́lọ́run. Kí lọ́lọ́run tó ń bẹ̀ Ṣúra 2, Aya 133, kẹta ní àtọkùnrin àti

Ọ̀bẹ́lọ ń bú gbogbo gbogbo. Ọlọ́run bá lọ bẹ̀rẹ̀ láti ìpele lórí àdúgbò àbìbẹ̀rọ ní àrí ìsàlára. Nítorí ọ̀rọ̀ sáwọn ilẹ̀ rúbí àtàwọn olùkọ́ tí wọ́n sọ wípé kúrò húdá áwọ̀dàpọ̀ sáńtà ní Àwọn sọ wípé ẹni tí ò bá ti jẹ́rẹ̀ ẹ̀rú bí tàbí tó jẹ́ sọ̀tọ́ ìdílógé ọ̀nà ìlú ọ̀nà àdúwà. Wọ́n sọ fún àwọn mùsùlùmí ìlú rẹ̀ sí Nàìjíríà tí ó láwọn ẹ̀rú bí àti ìrọ̀lára bẹ̀rẹ̀ sí kí lọ́lọ́wọ́ rí ọlọ́rẹ̀ báyìí ọ̀rọ̀ fẹ́ sọ ní ẹ̀rú bí bẹ́ẹ̀ bọ́rọ̀ ìrí ni wípé ní lápá ìdọ̀rọ̀ yìí nígbà ìbá wípé ẹ padà sójú ọ̀nà lẹ́nu ìdọ̀rọ̀ yìí. Orílẹ̀ ìgbà ìlú sí fún ẹni tó wọ ọ̀rọ̀ nílé bí àti mẹ́ta. Ọ̀pọ̀ ti sọ náà lọ́dọ̀ àti ìwà ìdọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ wà Ọlọ́run á ní Wàmí ya ọjọ́ káńdí láti Ibrahim ẹnikẹ́ni tó bá ti ṣẹ́rí kúrò ní ojú ọ̀nà tàbí Ibrahim ẹnikẹ́ni tó bá ti ẹ̀sìn àlábí Ibrahim sílẹ̀ nílà ìmáàrẹ̀ jí ojú ọ̀nà pẹ̀lú ìjọba ẹ̀sìn. Mẹ́rin bí ìjọba jẹ́ tí ó ojú ọ̀nà lábí ìbọ̀yìn sílẹ̀ yẹn lẹ́sìn ẹ̀ ìlà ó sọ òfin jẹ́ ibi kan mẹ́rin náà fìlà lẹ́sà àfẹni tó bá gbọ́ ẹ̀mí ara gbogbo èèyàn ló ní ìlú ọ̀nà lábí ìbọ̀yìn tẹ̀síwájú. wọ́n lọ ní sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ وإنه إلا هو وإنه وإنهم في الآخرة لمن الصالحين ثم ما يجعل الله ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn síwájú sí ọ̀ọ̀dẹ̀ lọ́wọ́ nígbà tí ó wá ẹ̀sọ́ pé a sì ní ju wọ́n ti tẹ̀sílẹ̀ fọ́lọ́ ọ̀rẹ́ ẹ̀sìlẹ̀ fún ọ̀la láti ṣe ọ̀pẹ ààrẹ àdọ́bí ìgbọ́n tó ní kó ní wọ́n ti kó tẹ̀sílẹ̀ nílẹ̀ ẹ̀ tó ló ṣe wá nílẹ̀ náà pátápátá ìrọ́pẹ̀ ààrẹ àti ìfowópamọ́ ìgbà àti ìgbà àti ọ̀rẹ́ Oníkò ní ìjọsọ̀ láti dájájú ìrìnàmìtì sí àdúrà àti ìṣèlú. Wà ló kú ní ẹ̀rọ sí ìfà. Ẹ́ ṣẹ́ ní ní ìyẹn àti òkú ìyẹn òkú lébèrò àkókú ní àpáyé. Ìjẹ́ ọmọ olúwa ní o tí aláàrin ṣe olúwa gbogbo àgbàtà ayé láàṣẹ ìgbàlá ẹ̀rẹ̀ olùtẹ́lẹ̀ ọlọ́pọ̀lù ẹgbẹ́ ìgbẹ̀rẹ̀ olóòrùn nípa pàmíláṣẹ̀ ìrìnlọ́rọ̀ sọ́rọ̀ ìgbọ́rọ̀ nípa pàmíláṣẹ̀ ẹgbẹ́ áṣírí jọwọ́ ara rẹ̀ kọ́lọ̀ nípa pàmíláṣẹ̀ ìrìnlọ́rọ̀ ìwà ẹ̀ẹ́dẹ̀kọ́ ìdẹ́rùlẹ̀ òní. Bá àpàdé láṣẹ ìṣẹ́ ìgbẹ̀mọ́ ní kọ́bítù. Wà ẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ ní àkọ́kọ́ ọ̀rẹ́ tó wọ́n ti lẹ́lẹ̀ fún náà. ووصى بها إبراهيم ويعقوب

Kéèṣe pẹ́kọ̀ yìí sọ pé yá kúrù wà yá kúrù. Àdẹ́bì yá kúrù náà tó kó ikó gbàdómà. Pàì, wà sọ bí a ìdẹ̀rọ̀ yìí mú. Bàmí Ibrahim sọ àkọsẹ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀. Wà yá kúrù. Yá kúrù náà ṣe kí ni ó sọ àkọsẹ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀. Kí ni wọ́n sọ? Ẹ̀yin ọmọ mi dájúdájú ọlọ́run ti ṣàálẹ́ ìṣàfún yí ẹ̀sìn. Ẹ tó lọ pẹ̀ ẹgbẹ́ ní ẹ̀sìn àkọwọ́ yá. Ìtọ́lọ̀ ti sọ pé kẹ́ mọ́ jáde láyé nítorí náà pà nítorí díẹ̀. látàmù na ẹ̀ gbọ́dọ̀ kú ìnà wà láti tó mùsùlùmí àti kẹ́ẹ̀kú mùsùlùmí. Ìtumọ̀ ilé ìlú ọlọ́run ló ta ìsìláàmù lẹ́tà báwa mùsùlùmí, eré ìrìnà sí hàn gédégbé nínú sọ́rọ̀ orin

ẹ́ látàrí àtúnṣe tí mo sọ ní àjò. Ọlọ́run ní wàtáì ìlú ìlànà àtọ̀lì náà ẹ̀sàpá ẹgbìyànjú sójú ọ̀nà ọlọ́run nípa pàápàá ìlú náà. Ọlọ́run ló yẹ̀ ní lọ́ta ẹlẹ́ta, ọlọ́run ló ṣe ní Mùsùlùmí ẹ̀yíkẹ́ ìjẹra ilẹ̀, àbíkálì tó ń lọ owó rẹ̀, ìjọ tí ń bọ̀ wáyé, ọlọ́run sọ fọ́lọ̀ pé bàbá Mùsùlùmí ni ó bí ìyá mùsùlùmí tó bí àwọn tá a pọ̀ nínú àwọn tá a jókòó kalẹ̀ àwọn tí wọ́n bí sí ìsìláàmù ni àwọn tọ́lọ̀ ọba gádà lágbègbè èso ní mùsùlùmí ló bí wọn náà ń bẹ wò nígbà ìsìláàmù tọ́lọ̀ ọba sàánú wọn tó jẹ́ kí wọ́n rí náà tó ti jẹ́ kí wọ́n mọ̀ àwọn ọlọ́run ẹ̀yẹ Tọ́lá ọlọ́run òun yẹ̀ wá láàrin ìdí ìrìnlẹ̀ àárọ̀ owó òfin ní akẹ́kọ̀ọ́ sátẹ̀ fún yín akálẹ́gbẹ́ òsínú Islam àjàjà tí ó wọ̀ wá lọ́rùn òsínú Islam bí mo ṣe wá sọ èlòmí olóhun ògbà bẹ́ẹ̀ àwẹ̀ ń kọ́ lọ́nà ọdún ní bí wọ́n náà ń ṣe rò ó yẹn mo ti mọ̀ kó rò ó bẹ́ẹ̀ mo mọ́ bí ọkọ̀ tí mo dápọ̀ yín

Ojú ẹ̀fẹ́ bàbá ayé bọ̀rọ̀ nílùú ni. Ọlọ́run fún rẹ̀ ló pè ní àmì ṣáájú àmì ìrẹ̀lẹ̀. Sáàrùn bá ti kó lé oṣù ní ẹ̀mí jẹ́. Ìbàbá mi ní Mọ́mọ́dé tó ti dé lọ, mo sì lérò ẹni ìfọlọ́wọ́ sọ̀rọ̀. Ìgbáyé bọ̀rẹ̀ ń tí wá oṣù ní. Yáàkùn oṣù ní. Gáàkùn mùsùlùmí Suleiman mùsùlùmí Mọ́ọ́bá mùsùlùmí Yáyá mùsùlùmí Kàkàríyà mùsùlùmí Ẹ̀yẹ́fà mùsùlùmí Muhammadu mùsùlùmí àwọn sàábẹ́ mùsùlùmí àwọn bábẹ́rù mùsùlùmí bájú bábẹ́ mùsùlùmí bájú bájú ìpàdé mùsùlùmí pé ní lókè lórí àwọn ọ̀rọ̀ tó kọ̀ ní èyí padà ẹnìkẹ́ olówó ìgbé ẹrú pẹ̀lú láàbù ìṣá pátápátá ọkọ̀ ọ̀nà rẹ̀ ló ṣá. Ìgbé tó yẹ ká ṣe ìlú ìkọ̀ ìgbà. Ọmọ náà rẹ̀ ló ṣe kí ni olóṣá tó sọ́ọ̀tì náà rí dà áyà kẹta ń bẹ̀rẹ̀. Ọlọ́run bá gbọ́ yí pé ó ó ní àlùyọ́pọ̀ àtẹ̀gbẹ́lẹ̀ ìgbà tó ń bẹ̀rẹ̀. Ẹ̀sìn náà tó ṣe lẹ́sìn ní nígbà yá àmẹ́bí àwọn àmẹ́bí ọlọ́run ti ń bọ́ gbogbo wọn ní ń bírun àmọ́ ọ̀rọ̀ yẹn kò pé bàbá ṣe kí lónìí gbogbo wọn ni wọ́n ń ṣàlù àlá orígun àlù àlá ni wọ́n ń ṣe ṣùgbọ́n bàbá àmẹ́bí ilé ọlọ́wọ́n àṣẹ sí ẹ̀rù olùkàdì ní òbí wá lẹ́yìn rẹ̀ náà gbogbo díẹ̀ àwọn àmẹ́bí ọlọ́run tí wọ́n ń bírun fún òkú máa ń nínú olówó ìwàlẹ̀ àkọọ́lù àwọn ní àwọn ìrìnlẹ̀ ìrìnlẹ̀ bàbá náà ti wá lọ́wọ́ ní mo rẹ́ ṣe ẹ̀sìn má ṣe pé àlẹ́yà ọmọ akẹ́lẹ́ ìṣúra fún dínà ẹ̀sìn ní tàbí bí ìbọ̀ ìkọ̀ wá dé láti pé fún yí wá láti ìṣúra rẹ̀ ọkùnrin àbẹ́lẹ̀ tó tó wá parí ìgbéra àgbélé yìí lórí wá lọ́ọ́ Lápàdà tí ó rọ́pù ìdágbọ́rọ̀ bá lẹ́yìn ìwọ̀n ìṣàlábọ̀ ìwájú ń bẹ̀rẹ̀. Ìbọ̀yìn sọ àkọtẹ́lẹ̀ fáwọn ọmọ ẹ̀ yá gúgbù náà ń gbà. Olúgbé, àrẹ́gbọ̀ ìbọ̀yìn bí àwọn ọmọ méjì tí wọ́n gba jímọ̀ alákọ̀ọ́kọ́ ní ìsìnmáàrí ìdíje ìsìnmáàrí. Ìdáàsì náà bí nínú àwọn ọmọ ètò ìgbàjúmọ̀ ní yá gúgbù. Ìbọ̀yìn sọ fáwọn ọmọ tiẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe ìjọba lẹ́yìn ní ìjẹ̀sìn wọn náà ọ̀pẹ lọ olóòpá ní ìlú mẹ́ta fún ìlú kẹfẹ́ tí wọ́n náà wọ́n lọ fún ìṣòro lórí wájú ìsìn ẹ̀sìn wọn náà wọ́n fún ìṣòro lórí wọn. nínú bíbélì ìlú wọn ní Ishmael ìṣirúkọ rẹ̀ ìyá rẹ̀ ń ájá káwọn ní ájá ìṣẹ́ tó ń ìwé ìgbà tí wọ́n tí ó ti kọ́. Hmm? Kìí ṣe ṣájà aláàrẹ lórí ọjọ́ ìbú tó pọ̀ gbà tó lòdì náà tí a sì ní ọmọ Yorùbá ìbẹ̀rẹ̀ ìlú Kwara ìlú. Tó lẹ́yìn bá jẹ́ òkúta rẹ̀, àkọ́kọ́ gbólóhùn tó sọ pé ní jájàrò nípa ló sọ ọmọ rẹ̀ yẹn kan ló yá màá tó kù ní ìlú ìlú. ọlọ́run pé báwo bá gba bá dé àwọn ìjọ pa. wọ́n á sọ lára ìlú òní ìlú náà. kò mọ̀ wípé èyí ṣájà kí ó lóde rárá dáwọn òkúta níjọ́lẹ̀ kò mọ̀ pé hàn wà bẹ́ẹ̀ ààjà kò ṣe politics and chronology kò mọ sí ẹgbẹ́ ìlú politics and chronology kò lè wà ní kéwù èyí mo tẹ̀lé mí ó là ń pè ní àtúwàtò lóbọ̀ èyí mo àtúwàtò lóbọ̀ àwọn ìbùsẹ́ ní pè á pè ní point of articulation ní oral English ní ìbùsẹ́ ní pè point of articulation kò mọ̀ pẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ kò mọ̀ pé inú kéwó wà ìmọ̀síwáàt tó là ń pè ní phonology àti phonetics that is sign of sound tó ń kan kó ajára ajára ló bá òwe ajára ló fi wọ̀ pé ha ló wà bẹ̀ ajá òkúta yìí ti tó ṣe ajá ajá lòkúta ó ní fàágùn orúkọ yẹn hajjá kátẹ̀ní hajjá kò lè jẹ́ òkúta hajjá lòkúta ó ní fàágùn díẹ̀ nígbà tí o bá ní àlàáfíà lè ṣe àlàáfíà Gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sán tàbí àgbé bá mi, ànàbọ́rọ̀jọ́ tó ní ọgbọ́gbọ̀ sí ẹ̀sùn ìgbẹ̀rẹ̀. Ó ní di máa mọ̀ àwọn Yorùbá wọn ní kò ìpè mọ́ mọ̀ ìlú àkọ́kọ́ sí lọ ìmáàmù ìlà ní ìgbẹ̀ tí ó mọ̀. Ìmáàmù mọ̀lé àmà sí gbogbo yíyàn. Ó káyọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ́jọ́ ọmọ ìgbà àkọ́kọ́ àti ìmọ́mù fúlàní àti ọlọ́gbẹ́gbẹ́ ìgbà lóòrùn ìrìn dáadáa àtúgbà ọlọ́wọ́ àwọn ààrùn ìmáàmù ọmọlé àbúgbà wà rọ̀ àìmáàmù ìlú tó fẹ́ pè ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yàtọ̀ yàrá ìtìmọ̀jẹ́ òkùnrin ìdí tí mo fi ní ọ̀pọ̀ tó lẹ́ni fún sàmáyé ìlú àtúwà ó tó ṣe kí ni mẹ́ torí kìí ṣe lè èdè wo ni kìtíyà táwẹ̀lẹ́ ìwọ́n pè ní cop cop èdè àwọn mísírọ̀ pàmù sí jí ṣáájú ìsìlámù tó wọ́bẹ̀ èdè tí wọ́n sọ ní wọ́n pè ní kìtíyà cop English tí ó gbójọ àwọn hip cop kìtí ibẹ̀ lórúkọ yẹn ti wá ẹni tó bá gbọ́ èdè yẹn

ẹ̀lẹ́mí tó bá fẹ́ tó kọmọ sí lọ bí ó kọmọ ní lẹ́nìká tó kọmọ sí ní àní sọmọ ẹgbẹ́ lórí kó òbò sí burúkọ yìí football club ìgbàlẹ́ lọ sí burúkọ wọn mẹ́rin football club tó rò tó rẹ̀ yìí láyé ìgbàkan láyé sájẹ́ sọ àwọn olóòdò ni wọ́n mọ̀ sí ìdílé wa kò lè fi ọwọ́ fún mi

John Bajal. That portrayed by professional player, Rebendo are pass the bash. Rebendo Dabari, and that was on my Rebendo Jones. The time you Rebendo do I want to fire over the long one. Ìmá àwọn ẹni àmọ̀ ẹ̀dàkọ̀ bí i láyé láyé ìrìnàjò ọ̀rọ̀ ajá ìyẹ̀ ìyá ìsìnmẹ̀yà ìfáyé ìyàwó àlẹ́dùwà ìgbẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó àwọn ọmọ ọdún tí èsì bábà fẹ́ máa dá wọn lówó torí pé kéèyàn dákẹ́ sọ̀rọ̀ àwọn aláìní kan ti dáa púpọ̀ kí ẹ táwọn ṣàlàyé tó bá ń fáwọn èrò táwọn yẹn bá ti wá ń gbọ́ nínú ẹ̀ kò kò ẹ̀ sì wọ́n ti ṣàlàyé tó tó wọ́n máa ń fásitì ìrìnlára èrò tó ṣàmùtà bó tún sọ lè wọ́n tó àdébẹ̀ gúrùpù ti pọ̀ tí ọ̀rọ̀ kan tí mo sọ pé Yorùbá Yorùbá ọmọ tí jẹ́ seven days ìsọjọ́ méje ní Yorùbá lẹ̀ Yorùbá ẹjọ́ mẹ́rin ní Yorùbá mọ̀ tẹ́lẹ̀ kò sí sí lóṣù méjìlá nílẹ̀ Yorùbá níbi ogun mẹ́wàá rẹ̀ kan lé ó lọ fọ́ọ̀mù oṣù méjìlá báwọn Yorùbá ó fọ́ọ̀mù ẹ̀ fún àkàlù pẹ̀lú kí ló ń jọ àwọn ẹlẹ́sìn ìfá kan wá dá lóògùn gbogbo tó sọ ẹ̀ nínú ẹ̀sìn àná àwọn oṣù méjìlá. Kùránì ló sọ pé méjìlá lóṣù. Ẹnà ìjábà ṣubú rẹ̀ ìgbà lọ, Ìsìnà aṣàrò ṣáhàrọ̀ ọlọ́run sọ ní Kùránì. Sura 9 ayà 36. Sura kẹsàn-án ìkẹrìndínlógójì. òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjì máa ní gbogbo báwọn róòmù ṣe rọ̀mù lọ ní ọlọ́pọ̀ oṣù ní mẹ́wàá sọ ní méjì ṣe àtọ́fẹ́lẹ̀ báwọn ọmọ rẹ̀ kí ló

Wọ́n ń pe àwọn ọmọ rẹ̀ wá ń tàkọ́bẹ̀rẹ̀ fún tó ṣe ó wá bèèrè lọ́wọ́ àwọn ọmọ máa ta àkùnrin ní ìrìnàjò Palẹ́mọ̀ sí tàbí kí lẹ́mọ̀ sí máa kí lẹ́mọ̀ sí lẹ́yìn mi ti sáti lọ sán. náà bèèrè láwọn ọmọ rẹ̀ ìwọ́n ló ló fẹ́ wọ yunifásitì ó fẹ́ ti mẹ́sì ó fẹ́ ti pharmacy ó fẹ́ ti ẹlẹ́tẹ̀lẹ́ ó fẹ́ ti mẹkáníkà àwọn kọ́ọ̀sì ti kò níyẹn àmọ́ kò túmọ̀ sí tó ń sọ ní ó ti kòkò láyé àìmọye medical doctor tó jẹ́ pé ẹni tí ò kúrú jù tí ò mọ kúrú ó lọ̀gá ẹ̀ lọ́nà wo

èlé lówó ní ẹni máa bá ní káwọn ọmọdé jàǹkàn ti àwọn ọmọ ẹ̀ tí wọ́n sọ bá ìdí àrùn ìrọ̀lá ní ìjọba yìí ókè 25,000 ní ókè ẹ bá fún ẹ fún ẹ ní 30,000 pẹ̀lú ojú ẹ̀ tó wà nínú ìlú ìlú 5,000 àwọn dọ́kọ̀ tó wà lọ sí wọ́n tó ṣe súná sí ẹ̀ lọ́dọ̀ ẹ̀ dábì ọ̀yàn ṣe dọ́kọ̀ nọ́ọ̀sì ni àwọn ẹ̀kọ́ ṣe dọ́kọ̀ àmọ́ bó ṣe ń tọ́jú ìrìn ó bá mi láàrín àdọ́lọ́dọ̀ sílé dókítà ní ọdún tó fi ilé dédé tó bá lára. Ẹgbọ̀ tí ẹmọ̀, ó ṣe ṣe àwọn kan, ó dá náà dókítà wọn. Àmọ́ dáàbò ní àwọn Mo kàn ìyẹn fún àyè ṣe rí. Ọmọ ìyẹn ṣe kábẹ́lọ̀ sí àtúfàyọ lọ́rọ̀ sàkájá àti ìgbésẹ̀ tẹ̀síwájú àbá tó ọkọ̀ nígbà táwọn ọmọ yẹn bá bẹ́ lọ yẹn lẹ́sí ẹ̀kọ́ wọn ẹgbẹ̀ wọn kalẹ̀ ẹ̀sìn wo láàmù ẹ̀ṣẹ̀ tẹ́ bá dé bẹ́ẹ̀ ẹ̀sìn yìí ni ẹ̀wẹ̀ bàbá láwọn olóògbé ìlú ọlọ́gbọ́n láì láì lọ́wọ́ àwọn àṣìṣe ọmọ rẹ̀ wọn orí ó tó lọ mọ́tàdélé máa rẹ̀ òkú máa gbé lọ sùkúù béèrè lọ rẹ̀ kí ni ó mọ̀ ẹ̀ṣẹ̀ tó bá dé bẹ́ẹ̀ ọmọ àlẹ́gà college of education léèrè lọ́wọ́ rẹ̀ kí ló fẹ́ràn ṣe ń bẹ́ẹ̀ torí yóò bá àwọn nǹkan ní àdé èyí tó sàtọ́fẹ́lẹ̀ fún yẹn yóò máa wà lẹ́bí ẹ̀ tí ò fi ní yàyàkúyà àmẹ́lì yá kúrò sí àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ sí lẹ́nà sí lẹ́yìn ni àwọn ọmọ ní máa bú ní ìlà ọlọ́run rẹ̀ láàmù sí ìwájú ọlọ́run ní ìgbà lọ sílẹ̀ láti jọ̀wọ́ ara ẹwọ méjì lọ tó wá ọlọ́run rẹ̀ kó máa dábẹ́ kó ló pọ̀ pọ̀ ọlọ́run tó ti pọ̀ láti rí kọ̀ ìsàhá Ismail Yaaku ní ọ̀ tí ìkàtọ̀ wọ́n sálọ̀ tí nípa oúnjẹ tó ń kọ́lé kọjá àwọn ìjọ yẹn àwọn ti kọjá lọ ẹ̀yìn tí wọ́n ṣe níṣẹ́ ni wọ́n jẹ lérè o ẹ̀yìn náà tẹ bá ṣe lẹ́jẹ lérè o àní di ẹ̀yìn lérè o táwọn ṣe níṣẹ́ Àyà tí mo sọ gbogbo awá bí olóbẹ̀lẹ̀ tí wà kọ́lù àwọn ló sọ bẹ́ẹ̀ tàbí kẹ ẹjẹ́ náà sọ́rọ̀ máa ń tàbí ẹlẹ̀ wà lójú ọ̀nà ọlọ́run ní rẹ̀ mùsùlùmí bọ́ èsì máa ń rárá o bẹ́ẹ̀ kọ́ ní lápá Ibrahim ẹ̀sìn ànábì Ibrahim làwá tẹ̀lé Hànífá ẹni tó tẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan tó dúró déédéé ló mọ́lọ́ ọlọ́pàá rẹ̀. Wà mẹ́kánẹ́ nílẹ̀ mùṣìríkí kò sí nínú àwọn tó pa nǹkan kan pọ̀ mọ́kẹ́ni ọlọ́run. Tẹ̀síwájú kọkúlú sọ fún ẹ̀rẹ́ Mùsùlùmí, àmànà ìlà àwọn àṣà ọlọ́wọ́n bá aláwùjọ wà máa ń dílà ìwé náà fi ká sọ̀kalẹ̀ fún wa ní Kùránì. Nínú tí wọ́n wùlẹ̀ ààlá sálẹ̀ ìfẹ́rọ̀ pítàlẹ̀ ààlá níparí ìta ààlá láti súnmú rí ìfúnlá súnmú pípọ̀ súnmú ojú ewé ní jẹ́lẹ̀. Súnmú kí ni mú fúrájú súnmú? Àbùkàrí sọ̀hífàtù jámù rẹ̀ ní sómú tẹ́tẹ́ ka pépà yẹn ojú ewé tu òní sọ̀hífà tó bá pọ̀ sómú tó mú lè jẹ́ sọ̀háì gbogbo yẹn sómú tó rẹ̀ kò lè jẹ́ àdú ẹ́ náà tó bá rí ẹ̀gbọ́n náà tó mọ́ máa ń béèrè lọ ẹ́ ọmọ jẹ́bẹ̀ ìbéèrè yẹn ìsìfàámù ìyọmọ ìbéèrè yẹn kìí ṣe béèrè pé kó lè kọ́yìn ìbéèrè pé só mọ̀ dájú ẹlòmí yóò mọ̀ kàn léṣe ẹ̀ẹ̀mẹ̀mẹ̀mẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí jẹ sáàmà iṣu gbóná tàbí iṣu bá gbóná ìyò nílé panú dé mọ̀ dáadáa ọlọ́ni ámànàbílá wa máa ń zìlá ilé ilẹ̀ wa máa ń zìlá ìlà ìrọ̀lẹ́ àti bá àtọ̀lẹ́ àti Ismail àti ìṣà àti yáàkù wàlé àtìbá àwọn orí ń pè ní àtìbá jámù Wọ́n rántí àdìsì kan wà ní oòrùn tí ó rí àdìsì ní Típtù. Típtù bá ní Rọ̀súlù láì bá ní Rọ́wìn jẹ́gbọ́ pé Típtù Rọ̀súlù. Ẹ̀ẹ́fẹ́ ìṣúgbó náà fẹ́ jẹ́ ti gbẹ́jú sókè láì. Tó ààbọ̀ bí àdìsì àti mẹ́jẹ̀jẹ̀ ọlámùdé wọ́n ha. Ta ni Típtù Rọ̀súlù ó ti gbàgbé? Ọlọ́run ti jẹ́ ọmọ ìgbàgbé wọn lójú mọ́ wọ́n lọ. Ọlọ́run ti kò lọ Hussein torí pé Ali ló bí Al-Hassan olóògùn bí Al-Hussein àwọn méjèèjì sí ìrànàbí wọ́n yé ṣe bèjì oúnjẹ báwọn ẹ̀rẹ́ àtàkù sí ní ṣẹ́ láti nílò ìlú ọ̀sán lágbà ìrànwọ̀ èdè àgbà ànábì sọ́nà orúkọ yẹn Hassan ìtumọ̀ rẹ̀ ní good tó dáa fine excellent lórúkọ sí kọ̀rẹ́ nǹkan tó dáa pọ̀ ànúwìwá sọ àkọ́bí ọmọ rẹ̀ ọmọ ọmọ yẹgbẹ́ àkọ́bí ọmọ tiẹ̀ tó jẹ́ ọmọ ọmọ tó yẹnyẹ sẹ́yìn ẹ̀ Fátímà ọmọ tó bí fún Ali ó wá sọ ní alẹ́ Hasan Hasan ìgbà tí Fátímà tún bímọ kejì àtẹ́lẹ̀ náà tún dáa ṣùgbọ́n nínú èdè wọn èdè lábáwá wọn ní nǹkan tá pè ní tẹ̀síl táwọn ilé tó ń pè ní denomination pẹ̀láwọ́ fi jẹ́ senior àtàn junior àtàn alẹ́kùnwá ní àlẹ́kù spain àtàn kékeré ẹ̀gbọ́n ni alẹ́ àtàn àtàn àgbà hussein ní kí ni àtàn kékeré ṣùgbọ́n àwọn èèyàn máa sọ pé bèèrè èdè lòjì àwọn tó sọ bẹ́ẹ̀ mẹ́ta ọkùnrin ẹgbẹ́ àmẹ́bí ọmọ ọmọ àmẹ́bí tó wà ní àtìbáà àti àwọn àwọn yẹn àrọ́mọdọ́mọ àwọn tani Ibrahim Ismail Isaha àti Yaakub obì ní ìsọ́lọ̀ ti sọ bẹ́ẹ̀ ìdí ni pé àdọ́bíwá Ismail owó òfé Philippine òfé Palestine rẹ̀ níbo ni bàbá rẹ̀ mọ́ bá ti yá ẹ̀ mọ́ta ibẹ̀ ló ń ti níyàwó nínú àwọn ìran júrùmù ibẹ̀ ló bí ma bí ibẹ̀ ló kú sí àwọn àrámọ́ lọ́wọ́ rẹ̀

àwọn tó ẹjọ́ wọn kò lè tó tẹ́tọ́ ìdílé kò wá sí dúró ìdálé lórí ju ìran àná jù ní sípò. ẹ̀kọ́ tó fẹ́ tó lọ bá wù. bẹ́ẹ̀ ṣe ìsáàtì tó máa ń ṣe ní ìgbà orí ìrìn àná sí ìlú ṣe ọ̀rọ̀ tó bá gbà

Tọ́lá ní ṣe ìbẹ́yàn lórí. Ọwọ́ tó ó mọ̀ ẹ́ sí ìlú. Bọ́lá ṣe ké tó mú kó pa ní ké pẹ̀lú ẹ̀ tó sọ̀rọ̀ àwọn. ní tó wá ṣe sí ó ti kó lọ́ra

àwọn ọmọdọ́mọ ànábì Ismail tó kọ́lọ̀ ń kọ́lẹ̀ ẹ̀sẹ́gbò náà pàṣọ pẹ́lẹ̀ fáwọn ọmọ tó láwọn àwọn ọmọdọ́mọ ní bá lọ olóòpàá tí bá bá ànábì ní jẹ́ àbúláì tó ti bẹ́lẹ̀kọ́ ni wọ́n bàbá bàbá ànábì ní jẹ́ ápùdù ìmùtọ́sí ó fi mọ́ ọ̀pọ̀ ní ápùdù láà ọlọ́run lórí tó wọ́n máa àlá abárajọ nígbà tí abúrànàjù tó fẹ́ wá wó ní àbá eré ọdún tó bí àlọ́jẹ lọ́dẹ̀ yá mọ̀ ìbí èkó ilé rí ọwọ́ fún wọn lọ sí àwọn lẹ́dí sọ̀rọ̀ fún Kéèjì pé sábà ọba ọlọ́run sọ fánà bí tó ṣẹlẹ̀ lọ́dún tí wọ́n fi owó orí ọdún ẹ̀ ní. Alan ọrụ Kẹ́ìfà wá ọkùnkùn ká wọ́n wí kó lọ́wọ́ Nǹkan tí ó wà àwọn ìjọ ilé ìrìn ètè wọn tí wọ́n gbogbo ìpé wọn pátá ọkọ̀ àti ìgbà àwọn gbogbo ẹ̀ pátá ní òṣìṣẹ́ jọ náà. Wà á ń bá lára yìí sí Báyọ̀ àlàrí Ṣùgbọ́n ọrùn ní ìdíje ìdá ọdún ní ìdíje wájà àdàrú àti ìgbẹ̀rẹ̀ ọjọ́ àti ìgbẹ̀rẹ̀ ọjọ́ àti ìgbẹ̀rẹ̀ kò mọ́ bàbá lè ní wọ́n wá kọ́ ìlú rẹ̀ ó ti bẹ̀rẹ̀ rẹ̀ pé òní ní ìtọ́sùn máa rẹ̀ nílé náà tó ní. Sọ̀rí náà, ìtí mo fẹ́ lò pé ní ọmọ mú yẹn nígbà tí wọ́n jẹ́rí àwọn ọlọ́ kàkà. Èrè àwọn alágbàtì yẹn ti lọ́sùn ìdáwó. Èdí bí ẹ ti kéré ní kó sọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ ń darẹ̀ lọ́sọ̀rọ̀ àwọn mú ẹ̀kọ́ àlórí ẹ̀sùn tó máa èèyàn tó bí. ti bí àwọn Kùrẹ́ṣí jọ́nà tó jẹ́ bàbá bàbá àlẹ́bí ní lọ́wọ́. wọ́n wá lóòjì lọ ẹni tí wọ́n tẹ́lẹ̀ lọ́wọ́ lẹ́jà wọ́n wọ́n ti tẹ́ wá àwọn ń bọ̀ ẹni tí wọ́n náà yẹwọ́ sọ fún wípé èmi tó ń wò ní ìdílé tí ó lọ́wọ́ àwọn àkúnmí tó ń wò ìlọ́wọ́ fún mi wà ní ìsáyìí ọkọ̀ ìyà ní ilé ọlọ́pàá ẹgbẹ́ wọn kó ìwòsàn lórí wa tiẹ̀ tó dáàbò

òkúta táa sun láti inú mẹ́rin wọ́n wá sí púpọ̀ ìdílé ìṣòro Fájà láyà mú ọlọ́wọ́ sọ wọ́n ní kàápù gẹ́gẹ́ bí màákù torí ohun táa jẹ ọ̀sọ̀ fáàdà tí a jẹ ìṣòro ètò ilé ìfowópamọ́ àwọn olùdíje máa ń èkú yẹn òdòdó ni bá tó bá jí bẹ̀rẹ̀ lọ́pẹ̀ lọ́pẹ̀lẹ̀ ẹ̀yìn lẹ́ bá wà nígbà àwọn sáà ní ẹ̀ńdà òlòdó bá wà ẹ̀rẹ̀ tí wọ́n lòdì tẹ̀lé nílẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ láti ó sọ àwọn ìròyìn àwọn ọmọ tó máa ń jí kúrò wà ní ẹ̀ńdà òlòdó Fájì àdàmú àti àkùnrin ẹtí ò bá rí rí ẹgbẹ́ àti wá ní bẹ̀rẹ̀ ló bá wù ní bẹ́ẹ̀ ni a ti sọ wọ́n àti náà ń dáhùn. Tòlùmọ̀ ayé náà ti sọ tẹ́lẹ̀ olólẹ́kọ̀ọ́ bàbá yẹn tó lè wù. Olànà ti ti sọ fún wọn wípé ìdí ńlá ti kúrẹ́ṣì ìlà ìdí ń rí lára ṣùgbá ìwà sọ èyí. Bọ́lì ìyá kúrú ọ̀rọ̀ àtàlẹ́ yóò fi tètè wọn. Bàbá náà ti ń pé wọ́n mọ ọkọ̀ pé ájá ájá ààrí ààrí láàrín wà nígbà tó bá sọ gbogbo ọlọ́run jẹyọ kan ní àwọn ọlọ́run tó ti mọ ọlọ́run ní ọlọ́run tó ti kára òbí á báwa náà ṣe nílẹ̀ Yorùbá ògún ọlọ́run rin ṣẹ̀gbó ọlọ́run àmá bẹ́ẹ̀ tó ti máa bẹ̀rẹ̀ pé ògún àfihàn ìpàdé kọ́ta ní pépòkù tó láyé òye lórin lẹ́sìn lọ́rọ̀ orin ṣàpá àtàrà ìpàdé kọ́ta ní ẹgbẹ́ ìbéèrè yẹn tó pàkàtọ̀ ìlú pàkàtọ̀ ìlú ṣe ń bọ̀. Ògún ìbájá ní pé yẹ́ ẹ̀mẹ̀jẹ̀ ẹ̀yẹ̀ ní ọdẹ tó ní èyí tó ń fi jù àwọn ìyókù rẹ̀ lọ sí ọdún tó ń pé ìdá àti ẹ̀jẹ̀ ìdá àti ẹ̀jẹ̀ ìdá yẹn ó ti máa rí ìyẹ̀tọ́ èyí tó súnmọ́ ní tó ti ìlọ fọ́nà rẹ̀ pátá àwọn pátá ti ń ṣe ìjẹ nígbà yẹn wọ́n ń da irin ìjẹ wọn náà ló jẹ́ kí wọ́n máa jà lọ́pọ̀ apá wa òkúta wọn bí àwọn láwọn òkú orí ọ̀pá torí pé wọ́n ń rọ àwọn ìjẹ yẹn tó bí àwọn pẹ́pà ẹ́ ìjẹ brown

kó rí ìtẹ̀yẹ kó mọ́ wá tó wà ní ọjú irin làwárà ó wà ní ọjọ́ ìjọsí àbáyé ó sì lágbára ó ní gbẹ́gbẹ́ òṣìṣẹ́ ìdájẹ́ ẹbá tó mú ẹ̀rẹ́ ìlú sílẹ̀ tí ẹbá tó bí ẹbá tó rẹ̀ ìlú sílẹ̀ torí tí òkúrò ìlú ló jẹ ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣán ojú ọ̀nà lóòlùwà ní ìtẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá bẹ́rẹ̀ wọ̀ ní wọ́n ti pọ̀ orin ọwọ́ aṣá gbogbo ọ̀rọ̀ yẹn ó lágbára. Ṣé ẹ̀tọ́ wà lọ mú irin tó ti ṣàdá tuntun lọ yẹn? Ta ló wá ṣáájú ara wọn dáyé? Ṣé ṣáájú lọ́pọ̀ ọba lọ pé lọ́wọ́? Ṣáájú ìwé sínú bàlágọ̀ nítorí àwọn ẹgbẹ́gbẹ́ òṣèré tí wọ́n tàbí òṣèré máa ń ta ọ̀rọ̀ àyẹ̀lẹ́ tó ń mọ ní ìṣòjájá ọ̀rọ̀ ìlẹ́ Kábí ẹlẹ̀, tó lọ́rọ̀ kan, àdẹ́bí ìsmáì bàbá oòrùn títí lórí àdẹ́bí wa Mohammed, olóòrùn sọpá ọmọ Kùrẹ́ṣì pé, mi ìlà àti Kùrẹ́ṣì, ìlà àti nítorí ẹ̀bá nítorí ìgbàsábà tí ò bá lẹ́yìn ìgbàsábà eré tí ó lọ bá sí inú àbà èkó ló ń kọ sí inú ayéré lóko yẹn pé ó tó ń ní wọ́n ṣẹ̀yẹ ó ṣe ní ojú òkúta àwọn ọmọ ìṣẹ̀yẹ ó ọjọ́ tó ní ilé àtọ́fẹ́ nítorí ìrìn àjò àwọn òṣìṣẹ́ ìlà bí i rèyìn bá bá láàárín ọ̀pọ̀lù ìrìn àjò sábà rẹ̀ ní àwọn ojújú àti àkókò ọlọ́run wa wọ́n máa ń dáàbò lọ́sọ́lọ́pẹ́ lọ mú lọ́pọ̀ tó kọjá àwọn ìdánù àti wọ́n gbọ́nà pé àtẹnumọ́ dáàbò lórí tí ẹbí lọ ń ṣòwò dáàbò sí sáà tẹ́ẹ̀sì lọ sí yẹ́mẹ́yìn láti lò mọ́ká ẹ́ẹ̀dì lọ rí ẹ́bọ̀ rẹ̀ ọlọ́lọ́ tuntun bá rí lẹ́rẹ̀ ọ̀nìyá tuntun lọ́pàá ààrẹ ilé ìdí ẹ̀mọ́ olúwa ilé ẹ̀mọ́ ilé wọn àtìlẹ̀bí ọba tó ṣe wípé àpọ̀ ẹ̀nà orí yóò okùn ní oúnjẹ tí ó fi jẹ́ wá ń jẹ ayúrú kò nínú ebi wà á mẹ́rin ìgbẹ̀kọ́rù tó sì fi ní láyé àpálẹ̀ bí ti ìbẹ̀rù tó ti ẹ̀rù ẹ̀páyà. Nígbà náà ló bá jẹ́ kò sílé yóò ti wó ẹ padà síbẹ̀ lọ́mọ sí. Àwọn kan wọn láàáyé wọn wọ́n ní ṣe kò tọ́mọ̀ nínú. Olóòpàá sí nínú rẹ̀ méjì bàbá anábì ti jẹ́ àtùlá àtúgbà bàbá sọ́rọ́ sí ọlọ́wọ́ bá ní àtùlá ìwé pẹ̀lú àwọn ìkàtà lórí ilé òṣèlú tó wọ́n bá tàbí ìdílá àwọn bàbá bàbá tó wá ní aláàrẹ ní òṣà bàbá bàbá àti ìwé àbẹ́tí wa ń kọ́ gbogbo ìdàlókò bàbá rẹ̀ lẹ̀ bàbá sọ̀rọ̀ ẹ̀ sọ́kà ti tó ní fún wa ní nǹkan tó dá ìgbà lò ní òbí fẹ́ fẹ́ ẹ̀tọ́ alẹ́kọ̀ọ́ kò ní àti ìṣẹ́lẹ̀ dáúdà àwọn alága lọ́tọ̀ nígbà náà àti kúlé tó ẹni wọ́n padà dá lóhùn wọ́n tún ṣe ìjọ ìgbà wọ́n ṣe ìwé lórí ẹ̀ kódà pé ní ṣùgbọ́n bàbá náà ti lè kí ní ṣùgbọ́n ní ìwọ̀n tó lọ sí ìṣẹ̀bàbá náà rẹ̀ ṣẹ̀bàbá náà rẹ̀ ṣẹ̀bàbá mò ṣe jẹ́ tó wà bẹ́ẹ̀sì ní àwà lọ́bẹ̀ àti ọ̀rẹ́ ẹgbẹ́ ní àdúgbà ìgbé àti ìrẹ́lẹ̀ ìgbà tó kọ aláàbẹ̀rẹ̀ ní àwọn olú àwọn òmìnira ìgbẹ̀ láwọn ìrìnjẹ́ ọ̀rẹ́ ṣe àjẹ́ tàbí mo dápọ̀ rẹ̀ sàárà nígbà yìí ẹgbẹ̀rẹ̀ àbájá pẹ̀lú àṣìṣà ìlànà ìṣẹ́bà ní adẹ́fẹ́fẹ́ láti iná nìtọ̀ ọ̀rá nìtùmà àti ìlú jẹ́fẹ́ àníyàwó àti Bàwádọ́dá ti pẹ́lẹ̀bẹ̀rẹ̀ àpàtẹ̀kẹ̀ẹ́ ìlú jẹ́ yáta sùn. Ààyè ìwé wàhálà, àwọn ọmọ ọmọ ọ̀dọ́ bẹ̀rẹ̀ àmì Fúnmà ní wọn bá rẹ̀ láti àtẹ́kọ́ èyí tí tí àwọn ọmọ ẹ̀rù. Àyẹ́wọ̀n tó láti láti ìrẹ̀lẹ̀. Wọ́n ní ọlọ́ ní wàlẹ̀ àtùbá ní tí wọ́n tí wọ́n ní ẹ́ àtàwọn àwọn ọmọdọ́mọ àwọn tá a dárúkọ wọ̀nyí tẹ̀síwájú. Àwọn ìdúkọ́ bá mi wí dáadáa. Ọlọ́ni àti ìgbà ọmọ sáà tẹ́gbọ́lọ̀ àti ìgbà wà ní ìgbà ìjìlá

آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير أخبرني عن الله أخبرنا عن الله أخبرنا عن الله àtọ̀lé ìgbàgbà ìgbẹ̀gbà pàdúrà ní ìtẹ̀lẹ̀ ilẹ̀ láì láàrín àwọn ẹ̀rọ ìṣe wá ẹ̀ṣẹ̀ ìṣọ́rùn ìlú àwọn àdúgbò rẹ̀. Òtánà bí ọlọ́run kan láyé láwọn ẹ̀rọ ìṣe òwẹ́ jẹ́ ti lọ́wọ́. Ìgbà ọmọ yáwọn ìrìn ọmọ ló fún ilé ìwé tó ta ní dájú. Ebi ń bá ó lé ìṣe ọ̀pọ̀lọ́. Ìwádé kò lórí ẹ̀. Ó sì ń lé pẹ̀lú ìṣòmọ́. Sọ́pọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ ọmọ wáyé ti lẹ́sẹ̀ ó dàbí gbogbo wa lámọ̀dá tó bẹ́ẹ̀fẹ́ Yorùbá mọ̀ pé wọ́n ní kí ni wọ́n ní pẹ̀pẹ́ wí ẹ́ òun lọ́lọ́ náà láàrin orí ẹ̀fẹ́ àwọn àtìkò tí ò lórí yára ò máa ń bèèrè ẹ̀sìn lórí ẹ̀rọ ní kó wá láti bèèrè ẹ̀rọ ní ìjẹ́jẹ́ lọ́lọ́kẹ̀ẹ́ wá lélẹ̀ èèyàn wá rí jẹ́jẹ́ ìlú lọ́mọ ṣe ìlú jẹ́jẹ́ wá fún kí láàtọ́ tó bẹ̀rẹ̀ àìsà tó gbogbo. Àgbálùmọ́ dé gbogbo aláàmọ̀ tó dáàrùn bá ti mú àgbálùmọ́ òkàn náà. Tẹ́ẹ̀ bá ti dé yẹ̀rọ̀ bẹ̀rẹ̀ yóò máa tó yóò ti máa máa ń tẹ́ẹ̀rẹ̀ ìgbàtọ́jú àkọ́kọ́ bá ti rọ̀ tó ṣẹ́lú lẹ̀ ìgbà tó wá láti ṣe òkú dáadáa kágbàlù ti lọ ìfẹ́mẹ́ta lọ kágbàlù kálọ àgbàlù kájẹ́jì ìpalálẹ́ sọ́nì àwọn àlànà ìjọba fẹ́fẹ́ àwọn àdínkù ẹ̀kọ́ mẹ́rin ìpa yóò pè sí ìtàbá yìí ìgbà tó dé bí àgbàlù mọ̀ wà lágbàlù mọ̀ náà ẹgbẹ́ ti ilé òjò wọ́n wá ẹ̀jẹ̀ lẹ́gbọ́n

àrùjáde wọ́n dárò bẹ̀rẹ̀ ọlọ́run sàtọwà ẹ̀kọ́ alájáde láàánú parí mú báyìí láàájẹ́ nínú ọ̀rọ̀ yẹn ò sí dúró bọ̀ ní títà padà ní kílọ̀ sí mọ́rí àti bọ̀. ó là yàrí fún ní yẹ́gbọ́n 19 àti padà sí àyà 5

ọ̀bílá nígbà tí gbogbo ara ní pé jẹjẹ láti kọ́ alẹ́kọ̀ọ́lé tó bá tọ́jú ìkọ́ ìgbòho jìnà eré ṣe ìgbòho ìwé tó lẹ́ bá fẹ́ bẹ̀lọ àìlọ́kú àìsí kéwọ́ rárá bàbá fẹ́ kéwọ́ kí kéwọ́ ẹgbẹ́ àrọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́mọdúnrà máyà wà méjì àyà 25 àti 150 kọ́lù nínú sọ́ọ̀tì àárọ̀ 205 25 àti 205 wípé máa ń pẹ ọlọ́wọ́ pa ààrẹ ní sí rẹ̀lẹ̀ máa tó onírẹ̀lẹ̀ tó bá ń pẹ̀lọ àwọn ọmọ ń tètè máa yọ wọ́n kà láì pẹ̀ sọ́lẹ̀ ní àwọn aláṣẹ ní nígbò pàṣẹ ìbí ọ̀sẹ̀ ìgbéra káàdì àdúrà sí èso lẹ́rù èèyàn máa ń lẹ́rù sí ọlọ́run ọba àti ìlú ogun ní ogun àmúlẹ̀ ọdẹ òkúta ọwá ìmọ̀lọ́pàá ẹ̀rẹ́ ìnáwó àti ààrùn tọ́pápàá àti àkọlùwà àkọ̀bá nínú iná olúwa gbàánọ́wọ́ wa bá àṣìṣẹ́ ìlàjà gbàánọ́wọ́ wa àti ọ̀nà ìbádà kò ní jẹ́lẹ̀ olùwàmẹ́lì ìbọ̀ yìí mú sọ àtọwọ́ rẹ̀ ìsmáìlì nígbà tí wọ́n tọ́

nípa látòrò jíde ka àwọ̀wá lòrù pàlá àwọ́dá má ṣe jẹ́ kó jọ lójú tàbí má ṣe jẹ́ kó jọ ọ̀rẹ́nu wípá ma kèfè rí àtàwọn mùnáfí kí wọ́n lóró wọ́n bí ma látìkọ̀ pé ó ń bẹ nínú àwọn ẹni ọlọ́run tí ń tàbí kèfè rí ní kí ń pọ̀ lójú

òun ló ọ̀rọ̀ Zakaria yẹn tó wá ń wà lọ́ọ̀dọ́ alẹ́ ìjọ́ yìí torí wọ́n sọ̀rọ̀ nípa ìdílé yáàkù ọ̀rọ̀ ìdílé yáàkù tó jẹ́ ká padà pébò ní yáàkù jù sí wá ìpìlẹ̀ rẹ̀ ní Ibrahim kí náà sọ tẹ́lẹ̀ tó sọ fún bí yáàkù fẹ́ kọ́ lẹ́yìn ìdùnkúwà ìjálẹ̀bẹ̀ ọlọ́run tó làwọn tíra ọlọ́run àti ẹ̀sùn ìsìláàmù ọlọ́run lọ́sàn ohun gbogbo ìta lónìí tí wọ́n jẹ́ pé ẹnikẹ́ni kò gbọdọ̀ fọ́wọ́n méjì tayọ ọ̀sán kò gbọdọ̀ fọ́wọ́n mẹ́ta tayọ ọ̀sán kò gbọdọ̀ fọ́wọ́n púpọ̀ ìrìnà tó gbọ́dọ̀ kọ́kọ́ àwọn ìfẹ́ láàrín bọ́ lé wa àti nílé wa lọ́nà tó fẹ́jọ padà lọ tí a bá tó ṣe láìlá ìlànà tó gbọ́dọ̀ padà ń bẹ̀ kò gbọ́dọ̀ bá wọn dáwúrọ̀ ẹ̀ tó bá wà lẹ́yìn oṣù tó kòkò ó ránṣẹ́ tó mú ránṣẹ́ wọn a máa dẹ́rù bàmì bọ́mọ yóò kú bọ́mọ bá kú lóòótọ́ ọlọ́run bá ló pa èso náà mùsùlùmí kan alábìrò sọ bẹ́ẹ̀ ọmọ mẹ́ta ò ní fún lójú ẹ̀mí ẹ̀ tí ò bá ti mójú máìnà tí ò sọ bá nìkan ló bá alábì kò sí tọ́wọ́ ó ti jẹ̀ pẹ̀lú bí ọmọ àti ẹ̀mọ̀ ẹ̀ kọ́ láti alábì tó bá jọ́ ọmọ méjì nǹkan alábì ní àtọwọ́ ọmọ méjì náà kódà tó tún fi lórí ọmọ mọ̀kan alábì ní àwọn ọmọ méjì òdédé méjì

torí náà in tó mọ̀ sọ̀rọ̀ torí káwọn ọmọ rẹ̀ ó jẹ́ ní eré tòrò tó bá wà lẹ́yìn rẹ̀ ó mọ̀ sàgbà àkókò àdábì ní ìdàmà ń sàkàkùnlò ọ̀pá àdábì ní àmìsàlá lẹ́yìn abẹ́ ìjáde láyé báyìí gbogbo sẹ́ni ó wà lórí ẹ̀dẹ́ òṣìkọ́ lára ọ̀pọ̀ ìwáyé mùsùlùmí mẹ́ta tó kù àdábì ní sọ́dá kọ̀ sí sàárà kìrìsìtàn ẹni ọrẹ tó ń lá àwọn èèyàn tó wá ń dá àǹfààní ọrẹ ẹ̀yẹ lẹ́yìn tó ń fún ìlú rẹ̀ ní kan ká wá dílé ní bàbá ń jẹ́ bí ó bá ti fi jẹ wá lọ́nà lọ́fẹ́ sí. Tẹ́lá ti mọ̀ pé bọ́ òòlù ní ilé mẹ́fẹ́ ẹgbẹ́ lọ lọ́wọ́ máa rìn yóò máa fà torí bá ti gbọ́ òòlù láti jẹ́ àbúrò bí sólà lọ òṣìṣẹ́ ńlá lọ́wọ́ ju ọ̀rọ̀ ìlú ìgbàgbé àwọn ìfẹ́lá ọjọ́ sí. Àwọn bàbá tó ní àjọ̀n kẹ́yì ń ká jẹ tẹ́ẹ̀tẹ́ ń rájẹ ládàlọ́ náà. Àwọn ọ̀pẹ́ ẹ̀yìn tẹ́ẹ̀tẹ́ tó gbogbo gbogbo àti ọ̀pẹ́ tó gbogbo gbogbo ẹ̀ta ẹ̀ ìbáwà náà fẹ́ pọ́ǹpù ní ṣéwọ́ lóbi. Ó ṣe ń ká nínú sàtífíkẹ́tì bí èyí àtọ́jú gbogbo ìlú ga jù ẹ̀rẹ́ sàtífíkẹ́tì bí èyí ìgbà àkókò ìgbòho ní ọmọ ìrírí sàtífíkẹ́tì ìjogún ọwọ́ ìgbòho gbogbo ẹ̀rẹ́ wá wò mẹ́lú àfẹ́ ẹ̀mí tó dà bàbá rẹ̀ kò lọ́jọ́ ìlọ fún sàtífíkẹ́tì ọ̀lọ́ wọ́n ní náà dáàbò ìsàlá nípa ìgbàlejò fọ́ ọkọ̀ àwọn ìdáàbò àyè lóru àmọ́ tó máa rẹ̀ kọ́ ní ẹgbẹ́

Iṣẹ́ ọwọ́ rẹ̀ bá dáa, wà náà ti tó gùn àkọ́jà mú, wà àfárọ̀ mú, wà kú láṣẹ́ àtọ̀ ìdáàbò bí iná ní ìlú ìtọ́jú ìyàwó sí. Owó dáadáa tó máa yẹ́ ìṣe náà ó ti máa kọ́kọ́ láti ẹ̀rọ ọ̀rọ̀ ṣe. Torí kó nípa rẹ̀ lórí ilẹ̀ ní láì kí bí ọmọ kọ́mọ. Bẹ́ẹ̀ bá lọ́mọ tọmọ ní ìsìn tó tètè jẹ́ lọ́kọ́mọ yóò yí padà kọ́mọ rí. Ó ti máa kékun àárọ̀ lọ́sàn-án lálẹ́ lóhun àájí ọmọ kàtá lóhun pé mọ̀ṣẹ̀ kàtá náà máa ń ṣe dáadáa tí ò bá lọ́wọ́ òfin mú gbogbo ìṣẹ́kúṣe fíṣẹ́ òní wọnú àkáǹtì ẹ̀wọ́ ilẹ̀ ayẹlẹ́yà kọ́ńtà ní ọlọ́pàá اللهم أعنا الحق حقا وارزقنا اتباعه وأعنا للباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين اللهم اجعلنا من الذين يستمعون القول ويستمعون أحسنها برحمتك يا أرحم الراحمين اللهم اجعلنا من أهل القرآن الذين يقولون حق تلاوته واجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا برحمتك يا ارحم وحجة لنا لا علينا يوم القيامة برحمتك يا ارحم الراحمين ويا ارحم الراحمين الله لا يغفر ولا تعذب واجعل امرنا سهلا يغفره ولا تستحق علينا من لا يعصمك ولا يعصمنا واصل عاقبتنا بالدنيا كلها واهدك لنا وانوار رجاءنا وتوفقنا واكرمنا من الدنيا ومن عذاب الاخره برحمتك يا ارحم الراحمين ويا ارحم الراحمين ربنا اعطنا في الدنيا حسنه وفي آخرتنا محمد وإلى هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته Thank you.